bàbá rẹ́ni ní sẹ́rú. ó yẹ ká fi tọmọ jẹ. ejò ejò akọ̀ ejò sọdẹ ọdẹ akọ̀ ọdẹ òkú ẹkùn ẹkùn akọ̀ ẹkùn òkú ajá ajá akọ̀ ajá òkú mi jẹ kọ̀ má ṣe jíjẹ́ bí ò dáa. mo kí gbogbo ọmọ Yorùbá ẹ kú jíjíire o. ojúmọ́ ayọ̀ ojúmọ́ ìṣẹ́gun ojúmọ́ ìṣerere ojúmọ́ àlùyọ ló máa yín lónìí. ní ọjọ́ Friday olóyin bí oyin bí oyin ò ní kúrò nínú ayé yín o. ìyá mi Bùnmi Adéléke yọ ọwọ́ ẹ̀kọ́. bàbá náà ní ní sàárù. ká fi tọmọ tẹ. bàbá náà ní ní sàárù. ká fi tọmọ tẹ. mi ò jíṣẹ́ tí ò dáa ní sẹ́yìn. mi ò jíṣẹ́ tí ò dáa ní sẹ́yìn lè kọ́ ta ló rán ẹ níṣẹ́ tó lè kọ́ ìyá ń bẹ fọmọ tí ò mọ ẹkún tẹ fọmọ tó sá ẹ má bínú pé bàbá Èkìtì ò yọjú síta lánàá. dátà ló ṣòjòrò díẹ̀. mi sí gbogbo ọmọ Yorùbá lẹ́nìí ni wípé ẹni títí ẹ ti jóná kò ní kóná mọ́ títí yín o. ìjìyà fọmọ aláìgbọràn lọ́jọ́ ìjìyà fọmọ aláìgbọràn ọba akọ ọba òfètò ejò akọ ejò sọdẹ ọdẹ akọ ọdẹ òfẹkù ẹkù akọ ẹkùn òfàjà ajá akọ ajá òfòmíjẹ kọ má ṣe tí ò dáa. máa bá mi ṣíà ẹ máa bá mi lọ́ọ̀fù ẹ̀. tí o dá ní tèmi. Èmi ò jíṣẹ́ tí o dá ní tèmi. Ẹnu rán ẹ níṣẹ́ ojúmọ́ rìn ìyá mi adéyẹmọ ayọ̀mídé. lọ́rọ̀ ẹni fẹ́ kò lè kọ́. ojúmọ́ ayọ̀ ló mọ yín lénìí. ìyá ń bẹ bọ́mọ tí yóò gbọ́ ẹ̀kú bẹ bọ́mọ tó sá kiri. bí àṣà sọ̀rọ̀sọ̀rọ̀ kan lẹ́kìtì ń bíbà yìí. lẹ máa rí àánú gbà. mi ò jíṣẹ́ tí ò ní tèmi mi ò jíṣẹ́ tí ò ní tèmi kánú rán ẹ níṣẹ́ tó lè kọ́. mo kí gbogbo abiyamọ lẹ Yorùbá. rán ẹ níṣẹ́ tó lè kọ́ ìyá ń bẹ bọ́mọ tí ò mọ ẹ̀kú tẹ bọ́mọ tó sá kiri. ejò ejò akọ ejò òfọdà ọdẹ akọ ọdẹ òfẹkù ẹkùn akọ ẹkùn òfọdà ọdẹ akọ ajá òfò mi jẹ kọ má ṣe bí iṣẹ́ tí ò dáa. mo kí yín lẹ́ẹ̀kan sí pé ẹ kú ojúmọ́ ojúmọ́ rẹ ló máa yín lénìí gbogbo ẹ̀yin ọmọ ọkọ lẹ̀ Yorùbá àlàáfíà kọ́ bá yín bí ara àbí òle store computer ẹ kú ọjọ́ méjì ẹ ọjọ́ mẹ́ta bẹ́ẹ̀ ni àṣẹ búburú ẹkú ara fún gbogbo ṣìkàṣìkà tó ṣàǹpẹnu lójoojúmọ́ láti wọlé ọlá palẹ̀ ah, ọ̀rọ̀ náà jáde wípé abanijẹ́ ènìyàn tá ò bàjẹ́ ṣùgbọ́n tó ń dẹ́kun tó ń lé kàkàkàkà àti bọ́mọ́là kejì jẹ́ pé ìjọ tó bá ti dẹ́kun àti banijẹ́ là ó bà á jẹ́ kalẹ̀ ẹjẹ́ bí ọmọ wèrè yẹn léèrè àwíkoko ni mò ń bá wí ọ̀síwí ọmọ òpùrọ́ olójú Kampala ó ní mo bá wí tí wọ́n bá sọ wípé o fẹ́ràn olóyè ṣiṣẹ́ lè gbowó òṣùpá kan nìyẹn onígbà ìpọ́njú là ń mọ̀ rẹ́ kájọ fòkèlè rúbẹ̀ kájọ fòróró jẹṣu ìgbà tí ìṣòro dé you are part of the problem tí olóyè Ìgbòho ní tá a ẹ̀ dáadáa ó wà lára àwọn tó wá ṣe alamí nílé olóyè Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà torí amaru yín amayín tó jẹ́ pé ẹ̀yin nígbà tí ẹ tẹ́ ẹ gbórí wọlé sí ọ̀dọ̀ ọmọ Adéyẹmọ ni wàhálà kéékèèké bẹ̀rẹ̀ sí í yọjú let me ask you a question you say that you want to dismantle Sunday ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà tana dismantle lọ́wọ́lọ́wọ́ ó sọ wípé yorùbá nation ti kú nínú yorùbá nation àti awíkoko ta ló kú tó kú tògótògó ó ní àwọn tó ṣe yorùbá nation lọ́wọ́lọ́wọ́ olè ni wọ́n ta ló olè nínú àwa tá a dúró nígbà tó wọ̀ àtìgbà tí ò wọ̀ àti wọ tó jẹ́ pé ìgbà tí àwọn ará ìlú òyìnbó tó ń sẹ́ndì owó lẹ̀ ń dúró tó lọ wípé ẹ má sẹ́ndì owó mọ́ ni wọ́n borí bẹ́ẹ̀ ló bẹ̀rẹ̀ sí ló bẹ̀rẹ̀ sí tutukutu ní gbòòrò ayé tí ó mọ̀ pé ọmọlúkà sọ kankan nínú ọ̀rọ̀ ẹ̀ tó dẹ̀ jẹ́ bẹ́ẹ̀ ló ti rí díẹ̀ lọmọlúkà sì tú síta pé owó tó ní kó owó tó gbé àkáǹtì síta tó gbà lórúkọ Lady K ṣé o kò fún Lady K dè ní awíkoko bàbá mi Solomon ọlátòkùnbọ̀ ọmọlẹ́wà ẹ kún kékeré tó ẹ bá pé bíi one fifty máa ní kí àwọn àjẹ́ ipò tìka pọ̀wọ́pọ̀ ṣe gbọ́ mi ẹ ti rí àwọn ọmọ ọmọ ọmọ ọmọ ọmọ ẹ̀kọ́ ọjọ́ méjì ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta ẹ a nìyẹn délélé délédélé àwọn ní bíbí tó jẹ́ pé tí irú tí ò dá níbo ló ti níbo ló ti rí ìwà ọ̀dàlẹ̀ níbo ló ti rí ìwà ká máa jẹni lẹ́sẹ̀ èèyàn kan ló ra ilé yìí ìyìn tí mò ń lò ní ìyìn béèrè ó rí pé bàbá èkìtì mi ti rẹni tó máa bá mi sẹ́ẹ̀tì ẹ̀ ní pé bàbá èkìtì ẹ nílò ẹ̀ kò dìgbà tá a bá jalè kò dìgbà tá a bá parọ́ kò dìgbà tá a bá bàtẹ̀ èèyàn jẹ́ ká tó gòkè awíkókó o ti forí fọ́lé agbọ́n ó di dandan kí agbọ́n ta ẹ́ ó ti sọ̀kò sí orò sílé oyin ó di dandan kí oyin kó ṣe kíni kó bù ẹ́ kó ta ẹ́ olójú Kampala ìwọ ń sọ wípé àwọn tó ṣe Yorùbá nation lẹ́mìí torí pé Yorùbá nation ti kú lọ́dọ̀ ti tiẹ̀ ṣé Yorùbá nation ló kú tí ayé bá jí ayé tí ayé á sì tún máa jẹ ayé tí yorùbá bá sì ń jẹ yorùbá yorùbá nation ò lè kú torí pé tí ò yẹ ni pé before Nigeria the Yorùbá are the nations we are nations ṣùgbọ́n torí pé ò rí jẹkújẹjẹ ń bẹ̀ mọ́ ká lọ́wọ́ yèyé dára o ká dúpẹ́ lọ́wọ́ yèyé dára sísá mi o ká lọ́wọ́ yèyé dára sísá mi o ó ọ̀rọ̀ ẹ̀ tú àṣírí àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn oníjẹkújẹ ń gbà yẹn lọ́hùn-ún ọ̀pọ̀lọpọ̀ ikùn ìkúdì majority of us ta dúró nígbà tí dára ni wípé ẹ má sẹ́ndì owó sílé má owó tó sẹ́ndì tẹ́lẹ̀ ìtẹ́lẹ̀ máa fi ṣe kọ́lọ̀kọ́lọ̀kọ̀ nínú wọn fi ṣe ẹ má sẹ́ndì ẹ̀ sílé mọ́ nígbà tí ẹ̀yin ará ìlú òyìnbó tẹ̀ sí ìsìn owó yẹ tẹ́ ẹ sẹ́ndì ẹ̀ mọ́ àṣírí tú ẹ mọ̀ pé tó dẹ̀ rí pé ọ̀rọ̀ òṣèlú bọ̀ ló ti mọ̀ pẹ̀lú àwọn olóṣèlú olójú Kampala Awíkókó olójú Kampala onírọ́ ni ẹ́ kò sẹ́ni tó bá ń ṣe propaganda tó bá dá iléeṣẹ́ lẹ̀ iléeṣẹ́ yìí ò lè dúró kò lè dúró ṣe bó sọ pé ẹ̀ o ti dáréjé tó ṣe sílẹ̀ o ṣe ó tún sọ wípé òun bẹ̀bẹ̀ torí wípé òun ò fẹ́ kí àlàáfíà ní òun mọ̀ pé ó jẹ̀bi ó jẹ̀bi àríkókó ó jẹ̀bi ọba ọba Sunday Ìgbòho ọba jẹ ọba mú àbí bẹ́ẹ̀ kọ́ ó dọjọ́ gbà tí ìṣòro díẹ̀ dé ó dá Ìgbòho gbogbo yìí rò pé ìṣòro yẹn ó máa gbẹ̀mí Ìgbòho ni kó máa gbá Ìgbòho lọ ṣùgbọ́n Ọlọ́run ò jọ yín gbogbo èrò tí ẹ pa ìpinnu yín lórí ọmọ Adéyẹmọ òfo ló já sí àwíkoko lórí ọ̀rọ̀ Sunday Ìgbòho ìyà ló máa jẹ gbẹ̀yìn lórí ọ̀rọ̀ rẹ̀ ìyà lọ̀tá ẹ̀ jẹ gbẹ̀yìn o. Sunday ọmọ Adéyẹmọ lórí ọ̀rọ̀ rẹ̀ òyà lọ́tà ẹ̀jẹ̀ gbẹ̀yìn o ọ̀tá bí awí kòókò òyà náà ẹ̀jẹ̀ gbẹ̀yìn lórí ọ̀rọ̀ rẹ̀ òyà lọ́tà ẹ̀jẹ̀ gbẹ̀yìn o. ìyà ló máa jẹ gbẹ̀yìn lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tí ò bá jẹ́ pé ikú ikú ikú tó mẹ́rin kákò àbí báwo ni tó mẹ́jà kákò ohun tó dé lóní kan máa wo ohun eré ló bẹ́ dunlẹ̀ tó dọ̀lẹ̀ òòtú ẹni tó ń tú bàtà ẹsẹ̀ ọmọ adéyẹmọ àṣírí ti tú démọ́lá tó ní olóyè ìgbòho wá pa ìwọ àti démọ́lá ṣé o mọ̀ pé démọ́lá sọ̀rọ̀ lánàá ó kàn dùn kọ́mẹ́ǹtì tí yẹn ń wò jẹ́ kó ráyè sọ̀rọ̀ dáadáa pẹ̀lú èpè tán fún ìwà ìpè tó wù mo ti sọ wípé mo sọ fún ọ̀rọ̀ èmi pẹ̀lú ẹ̀ face to face ní ní Démọ́lá mi ìwà mo sọ fún lánàá ìwà ìwà wíkókó tó wà nínú ẹ tó ń wù ní pé tẹ́nìyàn bá ṣe ohun tí ò dáa táṣí tó máa dúró pé òun right that is àwíkókó for you ẹni bí wọ́n bá ti sọ pé ohun tó ń ṣe ló right tí o tiẹ̀ tẹ́nì kìíní sọ pé n tó ṣe ò dáa èkejì sọ pé n tó ṣe ò dáa ẹ̀kẹta sọ pé n tó àwọn bíi mẹ́wàá sọ pé n tó ṣe yìí kò bójú mu tó sì dúró pé ìwọ ló ráìtì jù òpònú ayé ò àtọ̀run ló ń tọ̀hún. mo ti sọ fún omíyalé ọ̀rọ̀ èmi pẹ̀lú èyí sórí fóònù òun ni program tó ṣe lánàá ọ̀rọ̀ tó fẹ́ sọ nígbà tó ń rí àwọn èpè ó lù sí control ṣùgbọ́n èmi àti ẹni conversation èmi àtọ́múyalé a ti jọ sọ̀rọ̀ ó ní olóyè Ìgbòho ò pa òun o kò ránṣẹ́ ikú sí òun o Awíkòkò olóhùn mọ́ ó ní bí Awíkòkò ó ṣe wọ́nranwọ̀nran ní o ó ní ó ti tó ṣùgbọ́n mẹ́ta báyìí tóun àtàwíkòkò ti jọ sọ̀rọ̀ pọ̀ olóhùn ò mọ olóhùn ò mọ orí burúkú tí Awíkòkò ṣe o tó bá ní nǹkan tó fẹ́ bá olóyè Ìgbòho fà á kó máa bá wọn fà kó máa include òun ẹ̀ ń gbọ́ ẹ̀yin ọmọ ènìyàn ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá oníbúyà agbíkókó ti mu Colorado ní àbíṣe kí náà pé olóhùn ò mórí burúkú tó ń bá ẹ̀gbọ́n yẹn lóòótọ́ làwọn ọlọ́pàá bẹ́ẹ̀ ààrẹ òun pé àwọn rò pé tó bá ààrẹ òun wọ́n á lè rí Awíkókó mú pé ó dẹ́ pèpè ẹ̀gbọ́n níbi tẹ́ bá wà ẹ farapamọ́ òun sọ fún Awíkókó kó farapamọ́ o pé wọ́n fẹ́ àrẹ́sì òun mo wá bí omi alélèrè wípé àwọn tó fẹ́ àrẹ́sì ẹ̀yẹ ṣé sẹ́ńdì ọmọ Adéyẹmọ Ìgbòho Òòṣà ló fẹ́ àrẹ́sì yín ó ní rárá ó ní àwọn ọmọ Yorùbá kan ní kóra wọn jọ wípé àwọn ò láìkì bí ọ̀rọ̀ tí Awíkóòkó ń sọ sí olóyè Ìgbòho àwọn yẹn dẹ́bi níbi pé tó bá ti lè mú òun wọn á rí Awíkóòkó mú mo wá ní kí n máa ṣe àrẹ́sì nìkan wọ́n máa fẹ́ pa mà ní olóhùn òsì ń bẹ́ o olólóyè Ìgbòho ò pa òun o Awíkóòkó mo tún béèrè pé Awíkóòkó sọ wípé mẹ́sẹ̀gì kan first mẹ́sẹ̀gì kan máa wà lọ́wọ́ òun tó máa expose that we expose. olóyè Ṣèyí Ìgbòho ó ní ó ní bóyá Awíkókó ti larí mọ́lẹ̀ ó lóun ò ní first message olóyè Ìgbòho lọ́wọ́ ó ní olóyè Ìgbòho tẹ̀sí òun mọ́ ṣùgbọ́n Awíkókó sọ wípé nígbà tẹ́ ẹ máa lọ sí campaign àwọn olóyè Bọ́lá Ahmed Tinubu Ṣèyí Ìgbòho ló rán yín lọ ẹgbọ́n tó omíyalé sọ lánàá although at the age of 36 years on taking decision here, that is what Omiyale told me pé bàbá on ọ̀nà tó ń wúrò pé òun lè fi ran olóyè Ìgbòho lọ́wọ́ ni tó ń lè fi gba ọ̀gá òun that is wrong decision Only decision to ń take nìyẹn ó nígbà tó ń dẹ́ ti kiri bọ̀ ọ́ òun ti mọ̀ pé ẹni tí tó ń bá bá mo ní ṣùgbọ́n awíkoko sọ wípé olóyè Ìgbòho mọ̀ sí ìrìn yín ó ní rárá o rárá o tẹ́ ẹ bá gbàgbé mo ti sọ fún yín wípé wọ́n ti kọ́kọ́ lọ sí ìkan ìkejì náà múra lọ́wọ́ sugar boy ló jẹ́ kí olóyè Ìgbòho mọ̀ pé wọ́n ń lọ sí ọ̀dọ̀ olóyè wọ́n ń lọ sí ọ̀dọ̀ olóyè Bọ́lá Ahmed Tinubu pé wọ́n ń lọ sí ọ̀dọ̀ olóyè Bọ́lá Ahmed Tinubu I was on the phone. Sugar boy lè mama mọ̀ pé mo wà lórí fóònù pẹ̀lú olóyè Ìgbòho. Olóyè Ìgbòho dẹ̀ sọ pé sugar boy don't go don't go mi ò rán yín. Mi ò rán yín olóyè Ìgbòho sọ pé mi ò rán yín mi ò rán yín. Ọmọ yẹn dẹ̀ sọ pé sà tóun ò bá lọ tóun ò bá wá padà lọ òun máa dàbí ọ̀dàlẹ̀ nígbà tóun ti tẹ̀lé wọn lẹ́ẹ̀kejì. Olóyè Ìgbòho sọ pé sugar boy don't má tẹ̀lé wọn mọ́ níbo ló ti wá jẹ́ olóyè Ìgbòho ló rán yín lọ sọ́dọ̀ sí olóyè tí Bọ́lá Ahmed Tinubu and you say you love she send your mother. Adéyẹmọ Ìgbòho ṣá olójú Kampala ó dẹ̀ jáde síta onítọ́ba píṣẹ́dẹ̀ Ìgbòho dáa tó bá tún sọ̀rọ̀ wàá dismantle ẹ̀ ayé ta ló ń dismantle lọ́wọ́lọ́wọ́ ẹ́. Eh? ayé ta ló ń dismantle ó rí bí olóyè Ìgbòho ṣe ń gòkè ìwọ̀n relẹ̀ torí ìwà búburú tó wà lọ́kàn ẹ̀ ayé ta ló ń dismantle lọ́wọ́ who is arm robber láàrin àwa àti ẹ̀yin tó ń gbé àkáǹtì kalẹ̀ nínú Yorùbá nation mi ò gbá àkáǹtì kalẹ̀ nínú Yorùbá nation mi ì gbowó behalf of anybody àwọn tó wà lábújá gbà ẹ̀rọ tó bá ní owó kíníkan tó bá ti àwọn tó tẹ̀lé mi bá ti sọ̀rọ̀ owó dé ìsádà kí kí kí líkì wọn mọ́ bàbá Fatai Ògúnníbiró pé àwọn àwọn ọ̀gá wa nìyẹn bá wọn sọ̀rọ̀ ìwọ gbé àkáǹtì kalẹ̀ àwọn tó dẹ̀ tún sanwó sínú àkáǹtì yẹn bá wa kó fún Lady K tìtúndé tó kó fún Lady K kí nìyẹn o arm rubber ó máa pọ̀ ní gbígbóná ìwọ ọmọ burúkú ọmọkọmọ oníranù oníjẹkújẹ oníjẹkújẹ ni ẹ gbogbo irọ́ tó pa omíyalé titú ṣé tó bá fẹ́ kí n play màá play ẹ̀ màá rí lífi ẹ̀ síta tí ẹ wà gbọ́ ẹ hànà ọmọ àbí ìpàbẹ́ ọmọ ìyá mi wà pẹ̀lú ẹwà yóò dára fún yín. omi omíyẹlé sọ̀rọ̀ lánàá ó lóun sọ wípé kó má kó má kó má kó má kó òun mọ́ kó má kó òun mọ́ rárárárárá ó dẹ̀ jáde síta ó lọ ọmọ yẹn sáwá sọ́dọ̀ oníbàdàn nígbà tó wà níbàdàn ọmọ yẹn sáwá sọ́dọ̀ òun lòun wá ń sọ fún kíní kan kan tó bá bò ń tó ṣẹlẹ̀ olóyè gbòó fẹ́ pa àwọn àrà ló máa pa ẹ́ iṣẹ́ iṣẹ́ búburú tó ṣe òun ló ń lé ẹ kiri ìwàkiwà tó wà lọ́wọ́ ẹ awíkoko òun ló ń ẹ kiri olójú Kampala olójú tó bá tẹ̀ pé àdìrẹ àdìrẹ máa ní àwọ̀ bíi méjì ṣùgbọ́n Kampala ó lè ní ó lè lóríṣiríṣi kọ́lọ̀ bíi méje bíi mẹ́jọ olójú Kampala ọmọ àríjẹmọ̀dàrú àríjẹmọ̀dàrú we dismantle you so that statement tó lò àwọn làwa máa lò ọ̀run máa dismantle ẹ torí pé o ti tí gbogbo ẹ̀yin ẹṣẹ́ ilẹ̀ yorùbá ẹ̀ ní lálàáfíà ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kọ́mọ yorùbá orí rí ògo rẹ̀ lò ẹ̀ ní lálàáfíà àwọn jáde ń gbẹ̀yẹ lọ́run orí wa gẹ́gẹ́ bí ọ̀tá bọ́lá ahmed tinubu and we told you nigeria is not a lagos wọn tí tinubu bá ní àìdíà tó dáa the the the àwọn tó kò ní tí kílẹ̀ ìgbórúkọ wọn àwọn kaba the owner of Nigeria they will not allow him olẹ́tí ìwòye kò tí ì lọ ọdún kan gbè ó bá gbèsè twenty trillion lẹ̀ gbèsè ti di eighty seven trillion awíkòkò ọmọ àlè. kò wá òkè kò wá òkè bọ́lá mi olúfowó bíi adé nìyí kò wá òkè. Okay irọ́ pọ̀ irọ́ olóyè Ìgbòho fẹ́ pa wọ́n ni o kí ló ní kí ló jẹ́ tó lóyè Ìgbòho fẹ́ pa ẹ́ who are you ó máa ń pera ilé èèyàn kìkì èèyàn pàtàkì ó ń pera ilé èèyàn pàtàkì who are you olóyè Ìgbòho kò mọ tó ń fojú ọ̀nà ọ̀bíbẹ̀ rí ni kò mọ tí òun fojú àwọn ọba ilẹ̀ Yorùbá rí ni ṣé táwọn ọba ilẹ̀ Yorùbá bá dúró síbi tó yẹ kó dúró sí àbùkù tó ń ka àwọn ọba ilẹ̀ Yorùbá lẹ́nìí ó rí sọ sí ó rí sọ sí oní brain touch ni yes ìyà tó ń jẹ ọmọ Yorùbá lẹ́nìí ẹ̀yin lẹ mákẹ́tì orí burúkú fún ọmọ Yorùbá tẹ́pẹ́ra yín ní aṣíwájú new bloggers Tinubu gan sọ pé òun ò rán yín ẹ̀yin lẹ mákẹ́tì òṣì àdánù ìpọ́njú fún ọmọ Yorùbá a bag of rice is now sixty thousand naira èlò náà tàbí Buhari I told all you I told you these people pé àwọn àwọn ará bíbẹ̀ yìí wọ́n á mú gọ́ọ̀mẹ̀ntì yẹn nira fún Tinubu pé ọmọ yóò gbogbo ènìyàn sọ wípé ìjọba Buhari lé o ìjọba Buhari lè so wọn wá jẹ́ kí ọmọ Yorùbá kan wá ṣe á wá rọ̀ wá lọ́rùn kán lè máa sọ pé Yorùbá ló mọ̀ ìjọba ṣe ṣùgbọ́n nítorí pé ìjẹkújẹ tẹ́yìn fẹ́ jẹ ìjẹkújẹ tó fẹ́ jẹ tó ń fún àwọn ènìyàn lówó mi ìbátò omíyalé wálé nìí ṣùgbọ́n ìwà wíkoko ó lè yẹn omíyalé tó fẹ́ tó fẹ́ mú mọ́ra ọmọ yẹn ti ya ó ti làwọn pé jọ torí ọlọ́run má kó bá mi o má bá mi o ó ní tó bá ní pírọ́blẹ́mù pẹ̀lú olóyè kó n fura ẹ̀ lọ sọ́ọ̀kì ẹ̀ láyé ara wọn. omíyalé sọ̀rọ̀ ó tún ṣe nínú pírọ́gàmù ẹ̀ pé ó ń pè ní ẹ̀gbọ́n àẹ́kọ̀kù ọ̀rọ̀ tí yẹn fẹ́ sọ lánàá èpè tá ń dàlé lórí ó ó lùsì kọ̀ǹtù ẹ̀ yorùbá ní pé tá a bá fẹ́ wùwà káàró lọ síwájú káàró lọ sẹ́yìn ká tó wù ú nítorí ènìyàn yìí rí ara ẹ̀ làwọn bàbá wa bí máa ń sọ̀rọ̀ pé ìpàkọ́ onípàkọ́ là ń rí ẹni ẹlẹ́ni ní bá ní rí tẹni ìpàkọ́ onípàkọ́ lènìyàn rí ẹni ẹlẹ́ni ní bá ní rí tẹni ènìyàn yìí rí ara ẹ̀ àwọn tó bá súnmọ́ èèyàn ní máa rí èèyàn hmm, ẹ lọ sí kútọ́nu ẹ lọ sí gbogbo ẹ̀ ẹ ṣe gbá ṣe bí àṣírí Ìgbòho ló ń wá kiri omi awíkoko àṣírí Ìgbòho ló ń wá kiri tọ́lọ́run bá ń ṣe ire àwa ènìyàn á ní ibi ló ń ṣe nígbà tí Yèyé Dára ní ẹ má sẹ́ndì owó sílé mọ́ àwọn project tá a fẹ́ ṣe a fẹ́ ṣe káàpù a fẹ́ ṣe gbá a fẹ́ ṣe kòkó bàbá ìṣàsùn ọmọbìnrin tó ní ká má sẹ́ndì owó sílẹ̀ yìí àṣé ọlọ́run fẹ́ lu ọ̀rọ̀ yẹn ni láti tú àṣírí ẹ̀yìn ẹni bíi tẹ́ bá sí under Yorùbá nation tẹ́ ti rí tẹ́ mowó Awíkókó come out wá jáde tí ò bá jẹ́ owó tó o gbà lọ́wọ́ àwọn ọmọ Yorùbá nation ló fi build studio ẹ ló fi build radio station ẹ come out kó wá fi gbogbo tó níláyé kó wá fi fúra lé lórí tó o bá fi orúkọ sédè Ìgbòho gbá ọmọ Yorùbá eléríbú ọmọ ìrankíran olójú Kampala jáde síta kó wá sọ̀rọ̀ good morning baba mi prince Adébáyọ̀ Ṣítù jáde síta kó wá sọ̀rọ̀ bọ́lá mi àṣìṣì mo rí yín bẹ̀ yóò dára fún yín ojú ò ní tì yín ó ṣe bíbí kí n jáde lánàá ẹgbẹ̀tẹ́ kò sí kò ságbára àwa ò ní jalè àwa ò dẹ̀ ní gbàyàn ṣùgbọ́n o lo yorùbá nation o gbá o gbá ọmọ yorùbá nígbà tó o wà ló jẹjẹjẹ ń bẹ̀ tán o bá sọ pé yorùbá nation ti kú ìwọ ló kú ìwọ ló kú tògótògó yorùbá nation ń ṣe kí ni ó ń lọ a máa débi tá a fẹ́ dé gbogbo ẹ̀yin ọ̀dàlẹ̀ báyìí lọ́lọ́dúnmọ̀dé ń gbọ̀nù ló ń gbọ̀dànù nínú ìrìn àjò ọ̀hún ẹ̀yin tẹ́ ẹ súgbà olóyè Ìgbòho tí Ìgbòho rò pé ọmọ gidi ni yín àṣé Ọlọ́run fẹ́ gbọ̀n yín dànù lára ọmọdé yẹn mọ́ ni ẹ̀rọ ẹ̀sìn pé brọ́dà mi ni brọ́dà mi ni brọ́dà mi ni ó tẹ̀ ń lé ikú sí brọ́dà mi ni brọ́dà mi ni brọ́dà mi ni ọmọ ìrankíran ó lè ọmọ ìrankíran ọ̀sìnwé ènìyàn olójú kàǹpálà ó wú ara dáadáa nínú kíláàsì kó wò pé ah, kí ló ń ṣe òun yọjọ aṣọ òdúró lọ́rùn ẹ̀ mọ́ òun yọjọ ah, ṣé ẹja tẹjẹ lábùjá ó ti di kòrò lẹ́nu ẹni ẹ àwa rèé o àwa rèé nínú pléènì o àwárí o aṣojú Oòduà you are welcome aṣojú Odùduwà you are welcome àwárí nínú plane o ẹwẹ ẹja wa gbẹja wa dání the apartment tó a fún wa lélẹyìí o tí èsì kú rìrìrìrì èsì yẹn ti ń fẹ́ gbígbóná lórí awíkoko orí awíkoko ti ní ó ti ó mẹ́mórì ẹ ti ó ti ó ti kó fáírọ́ọ̀sì. anybody tó bá jáde nígbà tó jáde nígbà tó sọ pé tí ìkankan bá ṣe òun Sunday ọmọ Adéyẹmọ ń lépa òun ènìyàn máa máa wò pé ṣé Adéyẹmọ ṣé Ìgbòho ráyè lè ṣá ẹ Ìgbòho ọmọ ọlọ́mọ tẹ́ rò pé kò ní jáde nígbà tẹ́ ló wò ó nígbà tó wà nínú sẹ́ẹ̀lì ní Kútọ́nú ẹlẹ́yà ẹlẹ́lọ́ṣẹ́ ṣùgbọ́n Ọlọ́run jòyè lọ ni nígbà tẹ́ tó tún jáde kò nínú sẹ́ẹ̀lì tó wà ní nínú ilé ẹni house arrest ní Kútọ́nú tẹ́ ẹ tún lọ bẹ̀ ẹ lọ wo náà ni pé ibi tẹ́ ẹ bá ṣe dé ṣùgbọ́n ọlọ́run ju ẹ lọ Awíkókó èrò ọkàn yín ni pé wàá gbé wá Nàìjíríà òun náà fèsì tí Nnamdi Kanu ń fèsì ọlọ́run ju ẹ lọ Awíkókó ọlọ́run ju ẹ lọ ó jata ó jẹpo ọmọ Adéyẹmọ kó máa rántí pé òun náà ní fámílì bí o ṣe ní fámìlì làwa náà ní fámìlì Ìgbòho ráyè ti tiẹ̀ wọ gánmọ̀ pé o ti tẹ́ o ti bíntín o ti wọ̀wọ́ o ti kú kí wọ́n á jáde pé eh, Yorùbá nation ti kú ta ni o mọ̀ pé ìwọ ló kú bí Yorùbá báyìí ń jẹ́ Yorùbá tí Lagos state ń bẹ tí Ọ̀yọ́ ń bẹ tí Ògùn ń bẹ tí Ọ̀ṣun ń bẹ tí Oǹdó ń bẹ tí Èkìtì ń bẹ tí Kwara ń bẹ tí Kogi ń bẹ Yorùbá náà sì wà láyé ni àdèmá máa wà ṣọgbọ́n mi a máa wà bí ẹ̀wà ṣùgbọ́n ẹ̀yin á ṣe bí ọ̀dàlẹ̀ oníjẹkújẹ inú Yorùbá nation lẹ máa kú ikú òjijì ó lè ó lè owó tó gbà nínú Yorùbá nation kó ta ó lè àwíkókó lè. Awíkoko olè olè olè olè olè ó morúkọ sédègbò ó gbá bá ọmọ Yorùbá olè wọ́n rò pé ó dúró déédéé ni àṣé olè ni ebi ebi lè ń dé yoruba nation olè ebi lè ń dé wọnú Yorùbá nation Awíkoko olè ọ̀sìnwín ọmọ ọmọ ìrankíran kí lórúkọ aṣọ ti tẹ̀ nílé aláró náà kàǹbálà olójú kàǹbálà <laughs> olójú kàǹbálà tọmọge pàdé ẹ lọ́nà tó ń bẹ́lú tó ń bẹ́ wọgbó pé ìwí dé ìwí ènìyàn rèé bírú ẹ̀ ìbọn bá jí pàdé ẹ̀ láàárọ̀ kùtù ó yẹ kó ń tọ̀ kó lọ tú oorun sùn ó kéré ó kéré àwa mọ̀ kó fẹ́ dọ́gbẹ́ padà wọnú Yorùbá nation ni ló fi ń sọ̀rọ̀ ọmọ Adéyẹmọ fi Sunday Ìgbòho lẹ̀ fún wa ọ̀tá Ìgbòho ni ẹ́ ọ̀tá Ìgbòho ni ẹ́ fi Sunday Ìgbòho lẹ̀ fún wa ọ̀tá Ìgbòho ni ẹ́ tó o bá jẹ́ ọ̀tá Ìgbòho owó tó ń fún àwọn omíyalé tó fi ń ba ayé wọn jẹ́ táwọn yẹn náà rògbò ń ta ayé wọn ṣe tó ń fún wọn lọ́wọ́ kọ́lẹ̀ kẹyìn sí ọ̀gá tó tún jáde síta tó ní gbogbo ìrìn tẹ́rìn bẹ́ẹ̀ ṣe lọ sí kàǹpé Tinubu bẹ́ẹ̀ ṣe lọ sọ́dọ̀ Tinubu pé Ìgbòho máa ń pa ẹ̀ àṣírí ti tú ó lè Démọ́lá ti sọ wípé that decision I take that decision by myself mo ló bá mi sọ̀rọ̀ láwọn ní bàbá Èkìtì ọmọ thirty six years lòun ṣé òun ò tó òun ò ó ní ó tún sọ pé ó ní constitution nàìjíríà gan sọ pé ọmọ etí yẹ títọ́ láti ṣe láti ṣe ìpinnu fara ẹ̀ àmú ah, níṣẹ̀bó olóyè ìgbòho ló ní kẹ́ lọ sọ́dọ̀ bọ́lá ahmed tinubu ó ní irọ́ o. ó ní o. olówó mọ̀ kan tí olóyè ìgbòho rà lọ́wọ́ ẹ̀ pa tí olóyè ìgbòho òfin ṣe yẹn náà ló ṣe ń dùn. DA tí olóyè Ìgbòho òbí ṣe ọ̀tá méjì tó ní agbára ní Awíkókó ló ń wò lénìí ọ̀tá àkọ́kọ́ ní olóyè Sunday Ìgbòho ọ̀tá ìkejì ní Koiki Media olóyè Ìgbòho kò yan òun àṣẹ PA ẹni tó wá yàn PPA gangan Koiki Media àríkòkò wá mú àwọn méjèèjì lọ́ta ó wá rò pé òun lè dismantle wọn láláì ó gbọ́ ni ilé tọ́lọ́rọ̀ bá mi kọ́kọ́ lè wó ìlú tọ́lọ́rọ̀ bá mi bá tẹ̀dó kìí tú ẹni bá dojú ìjà kọ ilé tọ́lọ́rọ̀ bá mi bá kọ́ irú ẹni bẹ́ẹ̀ ni mo ń wó ẹni bá dojú ìjà kọ ìlú tọ́lọ́rọ̀ mi bá tò irú ẹni bẹ́ẹ̀ ni ayé ẹ̀ máa ń túká lójijì òrì báyé ẹ̀ ṣe túká tẹ́lẹ̀tẹ́lẹ̀ apèdègbàyì náà pè ẹ́ ó ti di apèdègbàyì ẹ̀yẹ́ olójú kàǹpálà ọmọ àlè ọmọ ìrankíran ọmọ ìrankíran ọmọ àlè ọmọ ìrankíran. bàbá mi àkàlà màgbò yóò dára fún yín ìwọ kéré sí olóyè Ìgbòho òkéré òkéré òkéré brọ́dà mi ni brọ́dà mi ni brọ́dà mi ni ìgbà tán ní ká má sẹ́ndì owó sílé mọ́ wèrè fẹsẹ̀ fẹ́ ṣèbáwá kan sì dúró ojúmọ́ rẹ ló máa ń jáde bàbá mi àkàlà màgbò àwọn ojúlówó ọmọ kan nìyẹn ṣèbáwá dúró. gbogbo ẹgbẹ yẹn àwa ṣètò the extent mo lè gbé fóònù pé ẹ̀lú ọmọlúkà báwo ni ọmọlúkà bóò ní gbogbo nǹkan bàbá Èkìtì wo mo ní di data mi ò ṣe program látànà bàbá Èkìtì èyí dápin àtẹmápin àdúró àforítì àforítì pé lábẹ́ bó ti wù kórí iṣẹ́ àní orílẹ̀-èdè wa gbẹ́dọ̀ dúró àwọn bàbá wa sọ wípé pé títa ríro là ń kọ́là ṣùgbọ́n nígbà tí wọ́n fẹ́ kọ́là tí títa yẹ pọ̀ jù wèrè ọ̀sìnwé awí kókó fèrè sí ṣùgbọ́n nígbà tó ń dùn yìnyín mo rí ìgbà tó máa délé olóyè Ìgbòho tá kó fìlà tá kó aṣọ ṣèbó olóyè Ìgbòho ló ní kó ṣí aṣọ lójú ṣèbó òun ló sọ ẹ́ dé nìyàn ṣèbí egúngún láàrin ènìyàn ni ẹ ẹbọra láàrin àwọn ènìyàn ní awíkoko àwa mọ̀ pọ́n mo jo ní ẹ láti lẹ̀ wá ẹni tó pera ẹ̀ koko, awíkoko asọ̀rọ̀ lójú ọlọ́rọ̀ tọ́lọ́rọ̀ bá gbọ́ kí lọ́lọ́rọ̀ máa sọ tó daṣọ borí mumu ṣebí Ìgbòho ló gbaṣọ lójú ẹ pé má daṣọ bojúmọ́ kò sí tí ó ẹni bá ti tàpá sí olóore ìyà ló máa jẹ́gbẹ̀yìn bí Ìgbòho ò bá sọ ọ̀rọ̀ ẹlẹ́dàá Ìgbòho máa fi yà jẹ́ bàbá mi Táíwò Bánisọ yóò dára fún yín ẹlẹ́dàá Ìgbòho máa fi yà jẹ́ lẹ́dàá Ìgbòho á fi yà jẹ́ pẹ́rẹ́pẹ́rẹ́pẹ́rẹ́ ó rápálá wọlé olóyè Ìgbòho ìjọ tó wà àdẹ́sẹ̀ mi àti olóyè àti Ọmọlúkà I'm a professional broadcaster I'm a professional ìwọ you did not create your own content copy copy náà ni. Adé Gbẹ́ngà Adébóyè tó dẹ̀ ń kọpí Gbẹ́ngà Adébóyè ò balẹ̀ jẹ́ kò dúró gẹ́gẹ́ bí ọ̀tá ọmọ Yorùbá go and check all the record tí Gbẹ́ngà Adébóyè ṣe lórí program ẹ̀ olójú Kampala ọmọ àlè káwọn ènìyàn lè máa pí tiẹ̀ pé ah, Ìgbòho fẹ́ pa mí o Ìgbòho fẹ́ pa mí o sí Ìgbòho láyé títí ẹ olórí burúkú ọmọ ìrankíran. lágbára ọlọ́run kó ìkìlọ́ máa rẹ̀yìn koko, olóyè gbòó àwa ilà máa rẹ̀yìn koko, a máa rẹ̀yìn epo láwíkoko jẹ́ nínú ìran yorùbá ọ̀run máa fàtú kó jáde síta ṣèwọ́n sọ pé òun mọ̀ pé àwọn ajá ìgbòho máa jáde síta àti jáde síta fún ẹ full force ó ní àwọn tó ṣe yorùbá lọ́wọ́lọ́wọ́ náà ó lè ní wọ́n torí pé yorùbá lè ṣe ti kú ẹgbọ́n ta ló kú ta ló kú nínú ìmúbọ̀ eh, múbọ̀ bí a lò tí gbọ́ rédíò station ti jáde síta yorùbá rédíò ti rédíò station tv ó ti jáde nítorí ó kú nìyẹn ìwọ ló máa kú tògòtògò wàá kú ti làákàyè ti làákàyè wàá kú tọgbọ́tọgbọ́n wàá kú ta ìdíà wàá wà láyé bí aláìsí mọ́ ìwọ ọmọ ìrankíran ìwọ ọmọ ìrankíran ṣé o tọrọ owó lọ́wọ́ Ìgbòho kò fún ẹni ẹ àmọ́ o ní kí Ìgbòho gbé mọ́tò fún ẹ kò gbé mọ́tò fún ẹ èyí tó pè ní Aroye tó jẹ́ pé Ìgbòho ló mọ́ ọmọ ẹ lọ sí skul Ìgbòho ló sanwó skul ọmọ ẹ mọ́tò tí wèrè ń kù Ìgbòho ló sí ń dì í ẹ wá kóra yín papọ̀ torí pé àwọn ará Amẹ́ríkà ò ti dákú lánàá ó ti dákú o. jẹnẹrétọ̀ yẹn ti dákú jẹnẹrétọ̀ èlé lẹ fẹ́ ṣe à ẹni tá a pètò fẹ́ bá wa ṣe náà ni ó máa gba two hundred four hundred and fifty thousand naira àwọn ìyá ìyá àwọn ìyá tó jẹ́ pé inú òtútù náà ti ń ṣiṣẹ́ lọ́hùn wọn á tún kówó fún yín hello ma ẹjọ gbogbo àwọn síkírọ́tì àwọn tó ń túlẹ̀ olóyè Ìgbòho ṣe kò sóúnjẹ o ebi ń pa wọ́n o wọ́n á tún kówó fún yín sẹ́ńdí àárọ̀ gbogbo ẹ̀ dópin lẹ bá rí ọmọ Adéyẹmọ gẹ́gẹ́ bí ọ̀tá yín ní Kútọ́nù tí Ìgbòho wà ó léye àpò ráìsì tó ń send ta ni kán wá send sí yín tẹni ẹ̀dẹ̀ máa deliver ta ti ṣe fídíò fún yín ó léye owó tó ń fún yín lóṣooṣù ṣédé àárọ̀ ẹ ti dọ̀wọ́n ẹ dọ̀wọ́n gbogbo ẹ̀yin tẹ dúró tẹ dúró gẹ́gẹ́ bí ọ̀tá ìkan nínú yín ló sọ wípé nígbà tẹ wá ní táwọn DSS yẹ wá lọ́jọ́ àná òun àti emir náà ń gbé olóyè Ìgbòho kò fẹ́ǹsì kọjá ẹgbọ́n mi bí pé nígbà tí àwọn sójà yẹn dé àtàwọn DSS òun àti aláàjì emir Ọ̀kanlọ́mọ náà gbé olóyè Ìgbòho kò fẹ́ǹsì sọdásọdá side tí Ìgbòho fi sá lọ ìjọ tí akọgun bá ti gbọ́rọ̀ yá akọgun Ìgbòho ọ̀rọ̀ yẹn máa ń rú inú ọ̀rọ̀ yẹn máa ń rú nínú nígbà tá a wá dé Kútọ́nù akọgun wa ní olóyè ìjọ ẹ má bínú mo fẹ́ béèrè ọ̀rọ̀ kan lọ́wọ́ yín ó ní máa béèrè ibo lẹ gbàjáde ní ọjọ́ táwọn ará bíbẹ̀ wá olóyè ní iṣẹ́ Olódùmarè ni ó ní nínú gbogbo àwọn tó wà nù lé yẹ kò sẹ́ni tó mọ ibi tí mo gbàjáde ah, akọgun ní sọ̀sà àwọn méjì kan máa sọ wípé èèyàn kan sọ wípé òun àti èèyàn kan ló gbé yín fo fẹ́ẹ̀sì kọjá olóyè Ìgbòho níta lónítọ̀ òun ẹni báyìí àtẹni báyìí ni ibi ẹ̀ náà la wà nígbà tí Ìgbòho gbé fóònù tó pe emir hello emir ìyẹn ní olúwa mi ẹ̀pẹ̀lẹ́ sálà bí alẹ́ wà ṣe é jí ṣé ò sí kankan ẹ̀pẹ̀lẹ́ oní emir mo fẹ́ bèrè kankan lọ́wọ́ ẹ̀ ní ìgbà táwọn ará bíbẹ̀ wá níjọ́ wọn àná níbo ni mo gbà jáde ah ẹ̀mí àní bàbá mi ìbéèrè tẹ́ bí mi yìí ó ṣòro fún mi láti dáhùn ìgbà tí mo rí yín gbẹ̀yìn nígbà tí mo fẹ́ dáhùn ara bíbẹ̀ lóòótẹ́ ní ẹ̀mí à má ṣe bẹ́ẹ̀ tẹ́níkì padà wọnúlé ní tí mo rí mọ́ nìyẹn kò sẹ́nìkan tó wà nínú léyẹ tó lè sọ wípé ibi báyìí ni olóyè ṣe Sunday Ìgbòho gbà lọ olóyè Ìgbòho pé ẹni báyìí báyìí máa sọ wípé ìwọ àtòun lẹgbẹ́ òun fọ́fẹ́ẹ̀sì ọ̀kan lọmọ eh, emir ní wípé ẹni yẹn ò ní jèrè ọmọ ẹ̀ tó parọ́ bàtàbàtà bẹ́ẹ̀ ẹni tó ti kú lẹ̀ níbi tó sùn sí kí lẹ̀ wá ń parọ́ fún Awíkoko wọ́n fi lọ ṣí ẹni Awíkoko ó yáwèrè o ṣé bí ojú ẹ ṣe rí nínú ẹ ṣe rí ni ṣé bí ojú ẹ ṣe rí ni ọpọlọ ẹ ṣe rí ọpọlọ ènìyàn máa ń funfun ni ṣé ọpọlọ ẹ tún dàbí bí kọ́lọ̀ kàmpálà náà lọpọlọ ẹ tún mú jáde síta ni àwíkoko kà á dáa fún ẹ eléyè ìgbòho fẹ́ pa ìwọ tó jẹ́ pé waste product ní ẹ̀ already kí ni olóyè ìgbòho fẹ́ fi ẹ ṣe lórí kó ìkíwà bínú kú ni ó lè jẹ́ pa ọmọ ò lè jẹ ẹ kó o tẹ lè jẹ dírẹ́bà ọmọ Adéyẹmọ tí ó gbọ́ mi ò lè jẹ PA ọmọ Adéyẹmọ spokesman yẹn gan ò lè jẹ ò lè jẹ ò lè jẹ ò lè jẹ wà bó bínú kó ìkíjú bẹ́ẹ̀ lọ wà bínú kú wà bínú sọ́sọ̀ sára ni wèrè wèrè orí yẹn gẹ̀ẹ́gẹ́ orí yẹn gangan ó gbójọjọ orí ẹ̀ lọ olójú Kampala ọlọ́pọlọ Kampala bastard ọ̀sìnwé ọmọ òpùrọ́ anybody nígbà tó sọ pé olóyè tẹ́lẹ̀tì bá ṣẹlẹ̀ sóhun olóyè Ìgbòho ni o olóyè Ìgbòho fẹ́ pa owó ọmọ àlè ọmọ àlè ọmọ ìrankíran ṣé ó ṣeé ṣe kí ènìyàn lánú gbàgà lẹ́nu ẹ̀kọ́ sọ pé yorùbá nìṣẹ́ ti kú ọmọ yorùbá ẹ mọ̀ pé ọmọ àlè pọ̀ ṣe rí àwọn bàbá wa ẹgbẹ́ ni ìrìn kò nìtàn ní pọ̀ bọ́nrí fúlàní wọn adókòbó wọ́n rí gàmbàrí wọn adókòbó lára wọn ni awíkókó ti jáde àtọ̀kàtọ̀ ló ṣú awíkókó jáde síta fún ìran yorùbá omíyalé ni kò má ìkúlùdù òun lórí wèrè tó fẹ́ ṣe he said that it did not happen anything against Chief Sunday Igboho Sunday Igboho kọ́ ló ràn lọ sí eh, aṣíwájú blogger ó lóun fúnra òun lòun take a decision yẹ ìyẹn wá ń kọ́ ó ní kì í ṣe olóyè Igboho ó ní ó ní kì í olóyè Igboho gan ò mọ̀ ń pa ẹ̀ ohun tó jẹ́ kí n mọ̀ nígbà tí mò ń fọ̀rọ̀ wá sugar boy lẹ́nu ó fi five hundred thousand ó fi báyé àwọn ọmọ yẹn jẹ́ ọ̀dọ́ ìṣe yorùbá ni pé ẹni tá a kọ́ ní kà tó ṣe ìka ti ń bẹ nínú ẹ̀ ni onímọ̀fí sọ pé omi yalé ọ̀rọ̀ èmi àti èyí sórí fóònù máa gbé jókòó dáhùn òun fún ara ẹ sọ wípé di ó lé iṣẹ́ ibi tí olóyè Ìgbòho rán òun ní ECOWAS court nígbà tó fẹ́ ṣe l'Àbújá pé ibi tó lóyè Ìgbòho òun nìyẹn pé kò ń lọ olóyè Ìgbòho dẹ̀ sẹ́ndì owó fúláìtì sóhun àtowó òtẹ́ẹ̀lì tó máa dé sí ó ní ibi tó lóyè Ìgbòho ràn nìyẹn pé ibi tó lóyè Ìgbòho ràn nìyẹn òun kó ara òun lòun ràn lòun ràn ara òun lọ sí campaign Bọ́lá Ahmed Tinubu Yorùbá nation lè kú ẹ̀yin èpò àárín wa lọ́lọ́run á máa yọ ọlọ́run dẹ̀ ti ń yọ yín ẹ̀yin ọmọ ìrànkíran tó wà láàrin wa ẹ̀yin ẹ̀yin tó jẹ́ pé tẹ́ ẹ̀ ń jẹ lọ́wọ́lọ́wọ́ lẹ́ẹ̀mọ̀ ẹ̀ ẹ̀rọ tọ́lá ṣèbí tá à ń pariwo rèé ó kàn dùn mí ni pé ibi tẹ́lẹ̀ṣẹ̀ bá ti ń jìyà olódodo a máa nípinnu ẹ̀ kọ́lọ́run lè ṣe ẹ̀yin tẹ́ni Tinubu ni o Yorùbá lókè o bí ráìsì ṣe ń wọ̀n yìí tó ń gbogbo ń wọ̀n yìí tí gbogbo ẹ̀ rẹ́sì sókè kó jẹ́ ẹ̀yin nìkan ni àmàyà máa là lórí gbòògbò ṣùgbọ́n akóbáni ni kì í kóbá gi ènìyàn náà ló máa kóbá wèrè nígbà tó ti ní stúdíò kékeré tó ti ní rédíò ó ti rò pé ó ti arrive how market how market ọmọ ìrankíran gbọ́ I want you to hear the interview between me and Omiyale kó lè mọ̀ pé òun ṣe èèyàn rẹ̀. ọmọ ìran kíran ni ẹ ọmọ ìran kíran eléri ibu, eléri ibu, eléri ayé wà tọ̀run ẹ ọ̀run kẹ́yìn sí ẹ ayé gan ti sí ẹ ayé kẹ́yìn sí ẹ torí pé ò dúró ní ipò bíire fún ìran ọmọ Yorùbá ẹ mo fọwọ́dù nọ́mbà kan sí. ilé ikọ́ ilé ikọ́. Eh, bó ni. nǹkan tí ò jẹ́ kí n sọ̀rọ̀ tí ò jẹ́ kí n dá níbọ̀dì tí ò wípé ó ṣeé ṣe kí n dá àyàn lóhùn kí n sì sọ ní ìdàgbà kọlu olóyè rárá rárá ọ̀rẹ́ ní rèjì. ìdí nìyẹn ti fi sọ̀rọ̀. láṣìírí ọ̀sán òkè ńlá ni mo lè dé pé thirty six years ọdún mẹ́rin mo lọ bọ̀ fún ọ̀gá síwájú èèyàn gbọ́dọ̀ mọ̀ wípé fún ọgbà orí èmi ni mo ṣe lọ èsì kí wọ́n yá wọ́n rán mi àbí nǹkan kan ọ̀ nílò mi ó hàn sẹ́mi ó hàn tọ́ náà. omíyalé wípé lílọ tó ń lọ sí ọ̀dọ̀ àwọn Tinubu ọgbọ́n orí ti tè òun ni ó hàn sí òun ó dẹ̀ hàn sọ́lọ́run omíyalé ò sọ pé olóyè Ìgbòho ló ràn lọ ṣe rí pé ọ̀rọ̀ yẹn ti yàtọ̀ sí ti wèrè awíkoko ń gbé síta ọ̀rọ̀ àná lélẹ́yìí o between me and omíyalé. ok nípa ọ̀rọ̀ àwọn rédíò. That again indeed. Okay. And there is nothing in life. Ọba torí nǹkan kan lọ sí ìta. Ó bá padà bá nǹkan kan pàdé. Wà á mú mọ́ra náà nítorí pé mo kò gbé ojú lọ ẹ̀. Ṣé ẹ mi ń sìn? Mo gẹ̀ẹ́sì. Onítẹ̀yìn bá lọ síbì kan tó bá pàdé nǹkan kan láti bẹ̀ ó ló máa mú mọ́ra náà ni. Ẹ̀ ń gbọ́ o, kò sọ wípé àìṣẹ́ tó lóye gbòòrán òun ò mọ̀ pé báyìí ló ṣe máa rí òun fúnra òun lòun ránra òun tó ń bá dẹ̀ lọ́bẹ̀ òun tó ń bá bá pàdé ń bẹ̀ òun gbẹ́dọ̀ mú mọ́ra. Nǹkan gbẹ̀dẹ̀ wà máa ń sọ nǹkan bí òṣèlè ní ìlú ṣe é. Ìjẹ̀ ní ṣe láéláé olórí òṣèlè o. Ìrẹsẹ́ níbọ̀dì ló ṣẹ̀ mí ìdẹ̀lẹ̀ bọ́ta lórí social media wá ní ẹnìkan over my dead post. so gbẹ̀yìn kan ṣe program yẹn ṣe gbà kan yẹn ó kálukú ṣe program lápò ara rẹ̀ lórúkọ bàbá àtìyá ẹ̀ mi. ẹ ẹ ṣe gbọ́ ó ní ohun tí ò jẹ́ kó ń jáde níta pé òun ò fẹ́ lẹ́sẹ̀ ó ní tẹ́nìyàn kan bá ṣe program ó ṣe program lórúkọ bàbá ẹ̀ àti ìyá ẹ̀. èyí tí èyí tí èyí tí Awíkókó wá ṣe lánàá ńkọ́. ẹ̀yìn dájú gbogbo ṣe lánàá lóòótọ́ lóòótọ́. ẹ máa gbọ́. àwọn ọlọ́pàá wọ́n fẹ́ àrẹ́sì mi gbà yẹn. sẹ́ńgẹ̀tì mi. ok. ìgbà tọ́rọ̀ ọlọ́pàá náà ṣẹlẹ̀ wọ́n ní èmi kọ́ ló fẹ́ mú Awíkókó ni bọ̀ wọ́n fẹ́ ṣe mímú Awíkókó ni tí mo dẹ̀ ṣe nǹkan tó ẹni tó ń gbọ́ tọ́ọ̀pù tó ń gbé mu dẹ̀ sí ní ọjọ́ náà tó pé bá pa òun yẹn àtọ̀. ẹ gbọ́ ṣé ẹ gbọ́n tí omíyalé sọ ó ní wọ́n fẹ́ fi òun mú Awíkòkó pé ó ní wọ́n fẹ́ pa òun yẹn òun ṣe kí ni òun àtọ̀ ṣe mọ̀ pé Awíkòkó sọ wípé olóyè Ìgbòho ń wá ẹ̀mí òun àti omíyalé ẹ gbọ́ olóyè Awíkókó sọ wípé olóyè Ìgbòho ń wá ẹ̀mí òun àti omíyalé láti ṣe kíni ẹ rí pé ó sọ débi tó dẹ̀ sẹ́ni wípé tábàtẹ̀ máa tábàtẹ̀ pé wọ́n ṣe pààyàn nìyẹn gbogbo àwọn tó fi Tinubu ṣe yẹ̀yẹ́ gbogbo àwọn tó fi Tinubu ṣe lẹ́yà ó ti yẹ kí Tinubu pa gbogbo wọn tán pé kí lòun ṣe tí olóyè Ìgbòho fẹ́ fẹ́ pa òun ẹ̀gbọ́n tí Demola tó ń sìn i'm out of it meanwhile Demola ló pè é omíyalé ló pè é pé awíkoko n tó ṣe yẹ stop ẹ o wọ́n fẹ́ àrẹ́sì òun wọ́n rò pé tá bá àrẹ́sì òun á lè rí ẹ mú omíyalé wa sọ pé pé wọ́n náà fẹ́ pààyàn yẹn kó kàǹtì out of it alólórí burúkú lólórí burúkú olórí burúkú ayé òun àtọ̀run lọ́mọ olójú kàǹpálà yẹsẹ̀ sọ́ni yín sì. ṣé ṣé olóyè ló ní káwọn ọlọ́pàá lọ mú ṣó gbọ́ mi. wọ́n ní according to tí mo gbọ́ wọn náà náà máa Yorùbá kan ìlágbéra wọn dìde wọ́n sá rìpọ́ọ̀tì ní zone eleven láti fẹ́ gbé èmi àbáwí kóńgó. ṣé ẹ gbọ́ ó ní àwọn ọmọ Yorùbá kan àwọn tó mọ̀ pé ntí awíkókó ń ṣe ò dáa àwọn tó mọ̀ wípé ọmọ àlè láwíkókó ẹ má gbàgbé ẹ̀yin ọmọ Yorùbá mo fẹ́ kẹ́ flashback Awíkọ́kọ́ ló sọ ń dọ̀yà àná pé kì í ṣe Fúlàní ló pààyàn ní Ìbàràpá ní Ìgàngán ẹ ti gbàgbé tó ní kì í ṣe àwọn Sálísù ló pààyàn ní fídíò tí gbogbo àgbáyé rí táwọn ènìyàn kọ́ńfẹ́sì pé lóòótọ́ lódodo àwọn Fúlàní ló ń ṣọṣẹ́ bẹ̀ ìgbà táwíkọ́kọ́ máa gbé ó ní kì í ṣe àwọn Fúlàní ló pààyàn ní Ìbàràpá ní ìbàràpá ṣé ìbàràpá ní ìbàràpá àti gàngán ẹ má gbàgbé ohun tí Awíkókó yìí sọ lórí ọ̀rọ̀ jámbélé jámbélé mo gbé fún ẹ o mo gbé fún ẹ mẹ́ta ni ìgbà tí jámbélé ti kíwọ́ bọ ayé Awíkókó láyé Awíkókó ti dorí kodò ẹ ti gbàgbé ìgbà yẹn láyé ẹ ti dorí kodò tó bá ṣìṣe sọ́tún á ṣìṣe sósì á ṣìṣe síwájú á ṣìṣe sẹ́yìn jámbélé òṣùbà rẹ̀ rèé ẹ ti gbàgbé òyìn ló jáde ńgbà yẹn ẹ màrà tó dá ní orí ọ̀rọ̀ Adédoyin Ilé Ifẹ̀ ẹ màrà tó dá adáboyún gbà rẹ bàbá mi sọlá owó labí tèmi nìkan ẹ màrà tó dá lórí ọ̀rọ̀ Adédoyin kẹ́ mọ̀ wípé ọmọ ìrákìrà ni ká lè mọ̀ pé ọmọ ìrankíran ni Awíkoko. abọ́rìndé àbíkílẹ́kọ̀ yìí. ẹ ṣe dr dr tán parí. tó ní irọ́ náà pa pé kì í ṣe fúlàní ló pa á níbo ni Awíkókó ti wà pẹ̀lú Yorùbá nation tẹ́wọ́dẹ̀ fẹ́ àwa èmi àti Ọláyínká Adéyínká grandson àwa lábẹ̀rẹ̀ Yorùbá nation àwa lájẹgbá wèrè ọmọ ìrànkìrán ọlọ́pọlọ Kampala tẹ́nìyàn bá bẹ̀rẹ̀ nǹkan táwọn ènìyàn bá ṣùgbà ẹ̀ tó ń gbògò sí tó ń fẹ̀ sí inú ènìyàn máa dùn ní pé yes abọ́ abọ́ abọ́ròdé yes Dr. abọ́ròdé ó ní kì í ṣe Fúlàní ló pa ààrẹ ti gbàgbé ó ní kì í ṣe Fúlàní ló pa kẹ́lì mọ̀pọ̀ ọmọ ẹ̀rọ kí ni ọlọ́pọlọ Kampala olódù Kampala ẹni ibi tí pọnmọ́ rè balùwẹ̀ Yes, Yemi Bumi Adeleke. Harvey Koko can destroy anybody because of money. Well, àtúbọ̀tán ẹ̀dá. A ṣì ń títí títí tọ́pìkì yẹn lọ́wọ́ àtúbọ̀tán. Gbogbo wa ohun tá a bá ṣe àtúbọ̀tán máa àtúbọ̀tán ló máa ròyìn. Ọjọ́ náà jẹ́ ọjọ́ ìfúnnu àwẹ̀ mi nígbàgbé láyé ó yẹ yín sìn. ó yé mi. ẹ̀hẹ́ mi lè gbàgbé ọjọ́ yẹn tó bó ṣe rí nìyẹn. ẹ ẹ Démọ́lá o Démọ́lá. tàbí. kalẹ̀ nìyẹn. nígbà tó rú nǹkan báyìí ṣẹlẹ̀ ó yẹ kó o tẹ̀lé jáde kó o fọ ara ẹ̀ mọ́. Ah, máa gbọ́ mi gbọ́ mi. ẹ jẹ́ sọ ọ̀gá fún yín ẹ jẹ́ sọ ọ̀gá fún yín lálẹ́ yìí. ok. mo ń ṣèṣe akin ní. Ah. tí lè báyìí pé mo ń ṣèṣe akin ẹ mọ̀ pé ọ̀nà tí gbogbo yín pátá bíi àtáàkì mi tí lè bá ṣe pé mo strong èyí ó ti dẹ́dọ̀ arin lẹ. bọ̀ kí n má bàa ìjáde mi ṣe wà èmi èé fi bí sólóore. Hmm ìdínú tí mo fi gbé ẹnu mi dákẹ́ pé gbogbo ègún yòówù tí ọba àgbà wá èmi ni mo tan náà èmi náà ní koríko. dé ẹ Démọ́lá ọ̀tọ̀ ni èébú tí mò ń sọ bọ́n tí mò ń sọ o. ó lóun lòún tan náà kò sọ wípé ntí olóyè Ìgbòho kó mi sí nìyẹn o òun lòún tan náà òun lòún máa forí ara òun kó kí ló wáá kan olóyè Ìgbòho lórí ìrìn lọ bẹ́ẹ̀ ló sọ wípé olóyè Ìgbòho ló máa gbé mídíà kan dìde ìwọ máa bú eléyìí ìwọ náà bú padà níjọ́ wo lolóyè Ìgbòho pè ẹ́ tó sọ bẹ́ẹ̀ fún Awíkoko ọlọ́pọlọ Kampala ọmọ ìrankíran olè owó owó olédìké ń bẹ lọ́wọ́ ẹ̀ òkólẹ̀ ọjà lédìké lólè òórí lédìké tó jà lólè lédìké ti wà ní Canada o ọmọ ń bẹ ní Canada lọ́wọ́lọ́wọ́ tó ń gbádùn orí ẹ̀ kì í tún ṣe lédíkè nìkan ọlọ́run kó ó kó tọmọtọmọ ṣé o gbọ́ mi ìbàjẹ́ lédíkè ló ń wá ìbàjẹ́ ló ń wá bó ṣe ń wá ìbàjẹ́ ọmọdé yẹn mọ́ tọmọdé yẹn mọ́ fò bẹ̀rẹ̀rẹ̀rẹ̀rẹ̀ bó ṣe ń lọ sí Germany láìpẹ́ ẹ̀ tún gbọ́ ó ti wà ní Canada o. láìpẹ́ ò àtúgbọ́ pé ọmọ Adéyẹmọ ti wà l'Amẹ́ríkà o ó ti wà ní Japan o ó ti wà ní Turkey o ó ti wà ní China o ó ti wà ní Holland ọmọ Adéyẹmọ máa tọ̀nù gbogbo àgbáyé ká ìwà dẹ̀ wà á máa rọ́tìn ní orí ilẹ̀ torí pé àṣebàjẹ́ ni ẹ ilẹ̀ gbígbẹ ní ilẹ̀ ọlọ́tẹ̀ ìhẹ́ ni ilẹ̀ gbígbẹ nílẹ̀ ọlọ́tẹ̀ ọlọ́pọ̀lọ́ Kampala wí kókó ọ̀sìnwé ọmọ òpùrọ́ àwọn tó ń sọ pé ó lè yàn bí méjì sọ pé ẹ Dẹ́mọ́lá lòun ló pè é àwọn tó wá sọ pé polóyè Ìgbòho wá láti páyẹ you must explain them ọmọ ẹran kìnnà ọmọ ojú ọ̀rọ̀ lárí tí ń pọlá níyọ ni mo ti sọ fún yéèrè náà èèyàn méjì ló wà àwọn kẹwàá owó ló máa ń kọ̀ǹtró wọn àwọn kẹwàá àwọn ló máa ń kọ̀ǹtró owó ṣẹlẹ́ni tó ń kọ̀ǹtró owó yẹ owó ò lè ran ní iṣẹ́ dé tòrutòru ṣùgbọ́n ẹni tó bá jẹ́ owó ló kọ̀ǹtró ẹ̀ bí owó bá sọ pé kókó lọ pa ìyá ẹ̀ pa irú èèyàn bẹ́ẹ̀ làwí kókó alẹ́ ni tó bá ti ro orí òun pé òun lòún gbọ́n jù òun lòún gbọ́n tán òun lòún mọ̀ jù òun lòún mọ̀ tán tẹ́ bá ti ríru ẹni bẹ́ẹ̀ aṣiwèrè ni wọ́n aṣiwèrè aṣiwèrè làwọn bàbá wa pẹ̀lú ẹni bẹ́ẹ̀ ẹni tó bá ti fọgbọ́n lọ́gbọ́n ṣọgbọ́n aṣiwèrè ni Ìgbòho jù ẹ lọ nínú ayé Ìgbòho sórí ó lè túnú ẹyọ kan lára Ìgbòho who are you ta ló mọ̀ ẹ́ ogun tí Gbẹ́ngà Adébóyè bá wà láyé sọ̀rọ̀ pé ó lè mí ni you did not create anything contest Gbẹ́ngà Adébóyè ló ń lò ó ní títí ẹ̀ ògólógo ló ń lò Ìgbòho lògólógo Ìgbòho lògólógo ògólógo ló ń lò olóbi dàbí pé tó bá lọ síwájú wà tó bá gbẹ́sẹ̀ dé mẹ́ta wa wà gbẹ́bẹ̀ mẹ́wàá sẹ́yìn torí pé òun wá gbogbo ọ̀nà láti fa ènìyàn ènìyàn bó wálẹ̀ ni kí wọ́n lè ga irú ẹ̀yin bẹ́ẹ̀ ń ga mi ò lè ga wí koko ṣùgbọ́n mi tó bá wo program tí Awikoko ṣe ní àná ó dìídì dárúkọ ẹ ó yẹ kó bó tẹ bó tẹ ṣùgbọ́n mi ṣé o ń gbọ́ mi bó jẹ́ bó jẹ́ thirty second statement kò sọ pé ìwọ àti Awíkókó òjọṣe méjì o olóyè Ìgbòho ò lépa ẹ o o understand just to clear yourself kò dẹ̀ dákẹ́ just kò sórí sórí àwọn kan mí ìwà tó jẹ́ pé torí èní kì í ṣe torí èní torí ọ̀la ni orúkọ dẹ̀ matter most ọmọ ní gbogbo wa ń bí jọ yìí ṣó gbọ́ mi sórí sórí ọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá sọ wípé ètí awíkoko ṣe tó sọ yẹ orú tọlọ́pàá tó sọ fún mi sí tó bá ṣàlàyé ẹ̀ bẹ́ẹ̀ kó dẹ̀ sọ tó mọ̀ kó dẹ̀ stop ẹ̀ àwọn ayé àrírísì sí ẹ wípé awíkoko kò fẹ́ lọ ẹ mọ́ awíkoko kò fẹ́ lọ ẹ mọ́ ọ̀rọ̀ ni o understand torí ó sọ tó di extend wípé first message yìí wà lọ́wọ́ ẹ ó ní first message ó ní first message tábà gbé síta. Bàbá ìkẹ̀kẹ̀rẹ̀ àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan nígbà máa ń jẹ́ àwárí. Hmm. Ó gbè mí gbọ́rọ̀ voice message. Ǹjọ́ mo gbọ́ program yẹn, mo rẹ̀ pé wọ́n ẹ̀gbọ́n ẹgbọ́n ẹni wọn láwọn. Ẹ máa dárúkọ mi ń pé mo ní message ẹni olóyè kan kò ṣe message fún lórí ọ̀rọ̀ Tinubu. Ṣé o mo ṣe wá sẹ́rí yẹn àwáwí ọ̀rọ̀ ní ìwé message olóyè kan àgẹ́ǹsì mọ́ àbí nǹkan kan ọ̀rọ̀ lẹ́gbẹ́ yẹn o ẹ̀yin èèyàn mi àwọn tèmi ti ń pè mí lọ́wọ́ lọ dá ẹ yàgò fọmọ ibi ẹ̀yin tẹ́ bá yìí ń ọ̀sìn wọn ẹ gbogbo tó sọ gbogbo ọ̀rọ̀ tó sọ irọ́ ló bá dé wọ́n kàn ń bọ́yá àjà ní Ṣàngó ló ní ṣẹ́rẹ́ Sunday Ìgbòho ló ní Yorùbá àwa la ní Sunday Ìgbòho Yorùbá ló ní Sunday Ìgbòho ojúlówó ọmọ ọkọ ọmọ ọkọ mi tó jáde bí a ṣe gbé Sunday la ṣe máa gbé gbogbo ẹnikẹ́ni tó bá ti dúró gẹ́gẹ́ bí ọ̀tá Sunday ọ̀tá Yorùbá ni ọ̀tá ìṣẹ̀dálẹ̀ Yorùbá ni ìṣẹ̀dálẹ̀ Yorùbá dẹ̀ máa fi you will suffer tire lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ ṣùgbọ́n mi wàá suffer gan-an ṣùgbọ́n ìwọ ló ló fẹ́ dismantle èèyàn but àwa máa dismantle ẹ tí ò ní jẹ́ èèyàn mọ́ nílé ayé o ò ní jẹ́ èèyàn lórí ọ̀rọ̀ ọmọ Adéyẹmọ tó mú sẹ́nu yẹ àá dismantle ọ̀hún ti tó bá we don't want you to see anything about Chief Sunday Igboho ga oṣà ege we don't want you you did not belong to Chief Sunday Igboho Osha group. You did not belong to the Sunday Igboho group. Oh, belong to the Sinu group àwọn aláṣeyọrí aláṣetì ni ẹ́. So aláṣeyọrí dẹ̀rẹ́ kì í bá aláṣetì í ṣe. Ìgbòho Baba àti tíá ní kàkà kí Olódùmarè. God bless you. See you. Ẹ kú ojúmọ́ ẹ̀yọ́ ọmọ Yorùbá lẹ́ẹ̀kan sí. Ẹ̀já nípàdé àátún nípàdé ayọ̀. Ẹ ràn wá lọ́wọ́ o. Ní dátà ni àwa ò ní àwa ò ní jí àwa fẹ́ máa wálé everyday kó lè mọ̀ àwọn náà ló kó wa sínú yọ́yọ́ fóònù hmm, nọ́mbà mi fóònù nọ́mbà mi ókè ókè mò ń bọ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀ yọ mò ń bọ̀ mò ń bọ̀ broda mi assist ẹ bá mi print ẹ bá mi pin ẹ. àwọn ọmọ kọ́ mọ́ ọmọkọ́mọ ní balẹ̀ jẹ́ ara wọn la wí kókó Sunday Igboho fẹ́ pa òun kí ló wà lára ẹ̀ tó fẹ́ pa mọ́ pa ilẹ̀ gan-an mọ́ bá kun ẹlẹ̀ ò tẹ́ran ma ò tẹ́ran ewúrẹ́ ọmọ ẹ̀ràn kíran àtẹ̀jẹ́ni tó láwọ̀ rí lára àwọ̀ kàǹpálà <laughs> nọ́mbà yẹn nìyẹn ìyá mi ẹ fún ṣẹ́fún yẹlà ni ẹ jẹ́ ń orúkọ yín ẹ fún núgà. Yeah. The 0 0 64 99 32 62 yóò dára fún yín ojú òní tì yín. God bless you ma. Ẹ ṣe gan. Ẹja tó pàdé nírọ̀lẹ́. Tọ́lọ́rọ̀ bá tún ṣe tábà tó rí dátà. Àwa máa fọ awíkoko bí ẹni ń fọṣọ ni. A máa fọ. A fọ bí ẹni ń fọṣọ. Ọ̀hún ti tó bá mú ẹnu kò lórí ọ̀rọ̀. Kò rí ọ̀rọ̀ sọ mọ́. Mo sọ fún yín pé àgúnmu òwò ni kò rí ọ̀rọ̀ sọmọ ni ó fẹ́ belong but we reject you we reject evil among of us bí ọlọ́run ṣe reject Dúpẹ́ Onítìrí nínú Yorùbá nation bẹ́ẹ̀ ni àwa ọmọ lẹ́yìn Sunday Ìgbòho àti bàbá wa Sunday Ìgbòho àti bàbá Akíntóyè reject you ìnáláṣeyọrí group God bless you gbogbo ojúlówó ọmọ Yorùbá.